Pàsómù yìí kiri olè ń gawú sínsìn olè fi ń kọ́ bọ́dì. Tèmi má fẹ́ dáhùn sí Pàsó tó tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ máa so ohun tó lọ ń ṣe fún mi ìṣubú ìjà bàtà. Sumari Pàsó ọ̀gá ẹ̀ ọ̀gá yìí abẹ́ ń ṣe máa sọ ọ̀gá yìí. Olóòmọ̀ máa ń gbàgbà gbogbo ọ̀gá yìí. Ọ̀gá yìí. Bàbá yìí. Bàbá yìí. Sùmọ́ máa ń kọ̀yàn mọ́ra ìrẹsì máa rí bí. wà á yí lẹ́nu ẹ dúró mi sáwà. abẹ́ sí èrè wà á sọ́nà ló máa ṣe máa jagun bí. ìyá ta jẹ ọkọ bàbá jẹ́bi ìwọ́n tiẹ̀ ni bí gara ó gba sálárì ọmọ ń ẹ lọ kọ́ sí wa. kàṣe o ẹni tí mo ní mọ́ kàmúsáré kàṣe pé owó wà á owó wà o ẹ̀rọ bọ̀ nílẹ̀ ni o ọlọ́run sí àánú mi jùlọ ìbànú ẹ̀ láàgì ìgbéra kà èyí náà lè máa tún ní. láti dẹ́gbẹ̀ẹ́ ti mọ̀ ṣé mo fẹ́ kàwé ọlọ́run kò ní dẹ́gbẹ̀ẹ́ ti mọ̀ ṣé mo máa ń dà bá ní. Gbọ́dọ̀ bàbá àrùn yẹn ìjọba ń ní ìṣọ̀lá ìlú òkè. Tí máa lọ bá àwọn ọmọ òṣèlú máa bà mí sí ọdún ẹlẹ́gbẹ̀dá ọ̀rọ̀ àwọn ẹni tó ẹgbẹ́ wọn bá ń sọ ọdún o. Àpò ẹni pé ọba mi sọ̀rọ̀ fún wọn lọ. Ọlọ́run á dá fún mi. Ẹ̀yin tẹ́lá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà yẹn kówó lọ́wọ́ lágbájá, ó kówó lọ́wọ́ pánù, ó kówó lọ́wọ́ àlùlà, ó wà mú wọn dé Canada, lọ́sẹ̀ sá, wọ́n sá lẹ́yìn wá sí ìwọ̀n ìgboro ọmọ yìí sálẹ̀ yìí Pasuma Akíntọ́lá ẹ àwọn bọ́ọ̀sì wọ́n sálẹ̀ yìí Òṣùpá àwọn bọ́ọ̀sì wọ́n sálẹ̀ yìí sínú fúta àbáàsù èmi náà wọ́n lọ́kọ̀ sílẹ̀ ní báàsù o gbogbo ló tó bá fẹ́ ga wọ́n á kú lẹ́yìn ẹ̀ wọ́n wá ní ó tóbi sálẹ̀ yìí kọ́rẹ́sì ní pé wọ́n ní gbogbo lọ́wọ́ àwọn báàsù o ẹ̀gbọ́n ní sí ṣé gbogbo ẹ lọ́wọ́ àwọn ọmọ rẹ tán. àwọn ọmọ tó ń ṣe. ìyẹn gbà àbùkù èmi náà gba síkẹ́ máa ń sùn. ṣáàgbọ́ mi ìsìnkú ṣe kọ́ láti kẹ́ mẹ́. àwọn ọlọ́lẹ́jọ ṣé ń pè. ṣéṣe tó ń bẹ lọ́wọ́ mi o kó láti kẹ́ ṣe yan mẹ́jọ ni. ẹ wá ní mo fowó síkẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ọba sẹ́tìlámọ́ ẹ lọ bí mo ti ń bá bẹ̀ ó lè sọ̀rọ̀ bó ṣe lọ yàásù abẹ́sẹ̀rẹ̀ ẹgbẹ́ tó mọ gbọ́ láàrin ọmọ yìí abẹ́yìn náà sọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ṣe bá sí àwọn omi bẹ́ẹ̀ bá já ẹnì ẹ̀ ta sọ. a gbọ́dọ̀ rí i bẹ́ẹ̀ o. bàbá rí i bẹ́ẹ̀ yà. ó ṣe ìṣe tó bẹ́ẹ̀ mọ́tà ti ṣe tó ó tó kó tó bẹ́ẹ̀. kan bá lọ ṣáàgbó lọ́wọ́ ẹ̀ àwọn tó tẹ ẹ̀jẹ̀ pàdé mi wọ́n pè wọ́n lọ pé bàbá ẹ̀ wọ́n lọ́mọ yín ẹjẹ́ ẹjẹ́ sálẹ̀ yẹn ọkọ̀ tó wà lẹ́yìn ẹlòmíì mọ̀ ẹ́ sálárì ẹ̀. tí kò ipò ńlẹ̀. tí kò ipò. tó ipò ńlẹ̀. èmi ń pariwo pé mo ra mọ́tò fún màmá mi wọ́n lọ gbé sórí orí social media ọmọ àtijọ́ ti yọjú sí lọ mọ́tò ni ọmọ àtijọ́ tí mo ti ra lẹ́fàlàjà ẹbí wọn wá wà bí àwọn ẹlẹ́nu ló sọ àwọn àdá bí wọn ìgbàdá sí alábò fún bàbá ẹ àwọn òògùn ìbátá wọn tó mọ. àyìndé wá sí i ọmọ àyìndé sí i ṣe ìrọ̀lẹ́ àyìndé torí ti bàrí sẹ́wọ̀n bàbá òdì náà alẹ́ màá gbájú lọ lára òun máa sùn ṣé ní ti máa ìbò wọ́n jẹ́ bàbá sáwọn ọmọ wọ́n jẹ́ dábì fóṣù wọ́n jẹ́ dábì ìfúnpa wọ́n tún jẹ́ dábì ìfún kọ́rẹ́nsì. kí ló dé kọ́rìrì kí ló sì ọkọ̀ sí